Ẹ̀kọ́ kẹrìnlá Jésù Olùkọ́ni Jésù dàgbà ní ilé Màríà àti Jósẹ́fù. Ní ìgbà tí ó pé ọmọ ọdún méjìlá, Màríà àti Jósẹ́fù mú un lọ sí Jerúsálẹ́mù. Ó bá àwọn olùkọ́ni àti àwọn olórí ẹ̀sìn sọ ọ̀rọ̀ Ọlọ́run. Ó fi etí sí ẹ̀kọ́ wọn. Ó sì béèrè àwọn ìbéèrè ní ọwọ́ wọn. Ẹnu yà wọ́n sí irú ọmọ tí ó ní ìmọ̀ nípa ti ọlọ́run tó tó èyí. nígbà tí jésù di ẹni ọgbọ̀n ọdún ó bẹ̀rẹ̀ sí kọ́ àwọn ènìyàn nípa ti ọlọ́run. ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ló gba ẹ̀kọ́ rẹ̀ gbọ́ tí wọ́n sì ń tẹ̀lé e. àwọn mìíràn kò gbà á gbọ́ wọ́n sì lòdì sí i.